àmọ́ béèrè yìí mo mọ̀ pé àwọn ìlú padà mo ní àkámá ìjọ kan báyìí onílà ọ̀rọ̀ yìí ń sọ báwọn ṣe nípa ọ̀rọ̀ deliberately ló wù mí kí n máa mọ̀ tó wá jòkó yẹn wá ń bí sọ́ọ̀tì ọ̀rọ̀ yìí ìmọ̀ràn ti dé pọ̀ àwọn tó sọ fún mi pé ah, àbíkẹ́ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ni aláṣì ní àkọ̀rọ̀ yìí sọ ara rẹ̀ àwọn náà pọ̀. àbá àgbọ́lọ́dọ̀ ọlọ́ọ̀bà ọlọ́run ti wá lápapẹ̀ jẹ́ ọlọ́run ìsìnlẹ̀ ti wá lẹ́ni tí ó gbọ́n sí nínú ìlú pínpínlẹ̀ ogun torí kó lè bá ẹ̀rẹ̀kẹ̀kẹ̀ torí tí ń bá sọ àwọn ọ̀rọ̀ míì a yóò bá kì àmọ́ mo jíjẹ́ ilé tó sọ̀rọ̀ yìí tí wọ́n sọ láti fọwọ́ gún èmi gbogbo àwọn àlùfáà mi ti ń sọ̀rọ̀ ìpínlẹ̀ yọkọ̀ kan ó sì máa ṣàlàyé níwà kan rọra sọ bọ́rọ̀ ti jẹ́ jọ ní àmọ́ àdúnsọ. níṣìṣẹ́ òru tí àfa ní mítìlì náà wá látàgbò méjìlá tàgbò lẹ́ẹ̀rin òru a ní ìdíje ní bẹ́ẹ̀ o ìwọ ńlá ní àfa mi pa wọ́n kò ṣe dìbò pa ó mú wa múra. àfa tó ní mítìlì tó ṣe tó padà lẹ́ẹ̀lì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàgbò méjìlá tàgbò mẹ́rin wọn lọ́ọ̀ tàgbò ìwọ ta ní ìdíje ní Mítì tán yìí kìí ṣe mítì àwọn aláàfáà Àwọn aláàfáà kọ́. Àwọn èkó, táwọn kan pé á ti ní kan ò lọ dáadáa ẹja yanjú tí ò lọ dáadáa. Ibú ọ̀rọ̀ bí òun gbọdọ̀ wá ṣẹlẹ̀ káwá bẹ́ ṣàpòjúwe fáwọn àpá àmọ́ ń ṣe lára ara wọn, káwá ní mítì nìyẹn láti ṣẹ́ àwọn àbá ń ti lára àbá náà kàn fẹ́ gba táàkì sọ̀rọ̀ wọ́n kàn fẹ́ ọ̀rọ̀ yóò jọ èèyàn lè sọ̀rọ̀ lára wọn kódà èmi ò sì bí láì pé wọ́n èsì lára wọn àwọn nǹkẹ́ wọn débi kan sì lára wọn at the same time èyí sì lè dìbẹ́ǹdì àwọn náà sọ̀rọ̀ lóòmọ́ sí lára àwọn èèyàn ẹ̀lọ́ àmọ́ pé òkè mímẹ̀ fún àgbà yóò dẹjọ́ ní ọjọ́ ẹni àmọ́ bí a ń fojú sí ọ̀rọ̀ gbalẹ̀ ẹ má jẹ́ ló bá yóò káni tí ń bà ní lẹ́gùn pé àwọn ọmọ kan rú pápá bọ̀ lájẹ́ yìí kò sọ́mọdé lè rí fàájẹ̀ ohun kò kánúgbó lọ ẹ bá ṣe kí ní kẹjù wó sọ́gbùkọ́ sí kánúkó rúgbẹ́ tọ́nà bọ̀ bá láti rú àmọ́ kí a wá bẹ́ ṣe wà tí wọ́n ń ṣe lára mi káwa ní mítìnì yẹn láà fi ṣàpèjúwe rẹ̀ kò lọ́ ìjọba ara wọn ó ní mẹ́lẹ́gbẹ̀ẹ́ náà ẹ̀rẹ́ àwọn tó wá ṣe mítìn yìí àwọn ìwò ni wọ́n èmi ló pọ̀ ní mítìn yìí bẹ́ẹ̀ wọ́n pè ní ṣe ni ee bàbá ti kílẹ̀ rẹ̀ ọ̀rọ̀ kan àwọn èèyàn rí tí ń lọ wọ́n mà ní sọ̀bà nígbà náà àjọ máa ń pa ọ̀rọ̀ pé á àwọn ti àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ yìí tí wọ́n pariwo ẹgbọ́ dé á kí nílò ìfọ̀rọ̀ máa lọ báyìí sẹ́ni náà ń jọ náà náà ń lọ tó díẹ̀ ẹni ìṣọ́ agbóhùn kan fún mi sí máa jẹ́gbà ṣéèkì mọ́ ń tẹ̀lé púpọ̀ náà lọ́rùn ó ti di kùtùgbú ní ti òun ó ní ṣéèkì tí ń bá ilé ṣébi nìkan tó bá kú di ẹ̀ka tó dé ẹ̀bá pè ní lágbèsí ọlọ́mọ pèsèjọ́ gbẹ̀gbà ìyá irú kò tẹ́lẹ̀ ìpéjú sí àwọn èèyàn ni wọ́n á dẹni náà ní tí wọ́n á sọ pé kùtùgbú ọ̀rí àwọn yìí wá wá kọ̀ọ̀tán ni pé olólùfẹ́ wa ní ìlú méjèèjì ìjà ilẹ̀ tó rù àwọn yìí ti wá bẹ̀rẹ̀ ní àwọn dáa wíìlì ara Canada bẹ̀rẹ̀ èyí fún ilẹ̀ dídẹ́sì tí ọjọ́ ìfọ̀fọ́rọ̀ òun ètò ìṣù ara Malaysia bẹ̀rẹ̀ ara US àwọn US ní bẹ̀rẹ̀ ní ìṣẹ́ ẹ̀fẹ́ àwọn yìí UK àwọn ará UK wọ́n tó kí ni wọ́n bẹ̀rẹ̀ ní ìtẹ́ mi lè rántí bí mo kọ́kọ́ wà ní ẹjọ́ náà wíìlì bóyá lè tọ́ wà nàìjíríà sàlẹ̀. tí bá fà àwọn ẹlòmíì nípadà tó fà ẹ̀mí náà kún ní mùnà sábà gbogbo àwọn tàbá rí ìtàbá wá gbo táìmù gbogbo wa nàìjíríà àwà ahead wọn tí kálukú lè báwa ti wà ní aago mẹ́rin àwọn àwọn tí túnmọ̀ sí pé táwà bá ń bẹ lágbo mẹ́wàá alẹ́ nígbò láwọn yíò wà àwọn wà lọ́sàn-án tó tí ìjọba bá ń bí ọ̀rọ̀ yóò àwọn concern muslim yìí táìmù wọn náà wá pè ní sí wọn ó ṣe ní lọ́wọ́ wa nurudin ọlásùpọ̀ ustaz nurudin ọlásùpọ̀ yóò ṣọ́ọ̀tì wọn bí mo dáàbò wọn lọ́wọ́ yìí torí méjì tí wọ́n ní wọ́n ní sí ẹni ń bọ̀ láti ìṣòro àwọn ọmọ tó ń kan náà bẹ̀rù ọkọ̀ ọ̀dọ̀ náà kí ní ibẹ́ òsì mọ́tò wà já àwọn apáàlì ọlọ́run sí ọkọ̀ orí ìgbẹ́lọ́wọ̀ mi ìṣó nígbà wà já ẹnìkan wá wá àwọn tó jẹ ìṣùlá lọ nígbà táwà àwọn apáàlì ṣẹ̀dá àgbègbè bọ́ sí wọn gbìyànjú láwọn ọ̀jẹ́ lálákan láyé yáyì ìjẹ́wò náà wọn jọ́nà bá ṣe tẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan títú bẹ́ẹ̀ náà bàbá tó kún làbá kì báyìí ní kọ́ọ̀tù aláàtì lágbájá rèé aláàtì lágbájá rèé aláàjì adọ́lágbé bàbá àbúrẹ́ ní malaysia wọ́n tó bí ìlú kan bẹ́ẹ̀ ó bá wẹ́n ní ilé epo tó rí àǹtí ìlú ìlú ọ̀gbẹ̀rẹ̀ ah, ah bó o rẹ́kọ́ọ̀dù yìí jẹ́ ọ̀dà mo máa gbé ìlú. àṣekẹ́ tó pè ní wọlé ọ̀nà ló mọ iṣẹ́ tí ń bá bọ̀ látàárọ̀ mítíìnì tó gùn ni àwọn ayanjú ẹ̀ pé ah, a ànífẹ́ àwọn ènìyàn kí wọ́n rà wọn dá wá wí àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ wa pé àwọn àfa àwa yìí ìfẹ́ tán ní ṣùgbọ́n àwọn awakọ̀ sáàdì pé a fẹ́ yẹ ju tààrin ẹ̀dì méjèèjì láàrin ẹgbẹ́ táwọn bá yọjú yìí tán àwọn ó tún wá yẹn ju tàìmé àti tàbá àtọ́gbọ́rọ̀ jáde èyí òsì máa tẹ́jì náà bá rí àtọ́jú jáde nínú lájọ́ náà àwọn abẹ́rẹ̀ ọ̀rọ̀ ìdúgbọ́ náà àtàwà sọ fún ní àtàbá ah, àtẹ́jọ́ tó wá pọ̀ yìí inú bá àbá ìjà àwọn ni wọ́n bínú pé àwọn àlàyé ọ̀rọ̀ kan ti lè ṣe èmi sì tìjú pé kí wọ́n ṣe ó rán èmi fi ṣe rọ́ọ̀tì fún un. àbá ìṣẹ́ wa sọ náà àtẹ́mọ́jẹ sàn yóò rùn lópin ìgbà tán bá ṣe sọ̀rọ̀ sálábí láìsí láìsí ní máa náà tán ní sọ èyí máa ṣe rọ́ọ̀tì fún wa. èmi ò ní ká mọ̀ ká àwọn tí bá ń ṣàṣejù ní àwọn ọmọ ìyá aṣọ náà. àtọ́já ní gbé sàlàbí àti ẹni náìjí náìjí á tún tí mo dúró lé lórí náà nígbà sí lọ tọ̀ káwá ní eléyìí ní túmọ̀ pé ìjọba ẹ̀ bá jọmọ́ ìṣèlú yìí ìjá tí mo wí ni mo fẹ́ fi gbogbo àwọn àtàfẹ́ lórí àgbogbo ẹni bá ń gbọ́ mi ṣe mo túnbà ìwọ̀ ṣíṣe ló wọ́n ìfọ̀ wá ìṣọ̀ ọ̀rọ̀ lójú pẹ̀lú òkú lọ́nà ọ̀nà láti ti míná a máa níṣọ gbogbo ẹ̀tán pẹ̀lú òkú ọ̀nà ẹni tó ti sọ̀rọ̀ yìí náà àwọn gan tó bá kẹ̀yìn àjò wọn máa mọ̀ pé ẹni tí mo ti tẹ́jú àwọn láyé ẹni tí tẹ́jú bàbá tó fi ní ọmọ rẹ̀ nígbà tí mo ti mọ̀ wọ́n rí èyí ni àwọn ìwọ̀n náà ìjọ tàwa wù epo tẹ̀mí sọ ọkùnrin báyìí gbogbo tí mo gbọ̀ ní títí ọ̀hún kò tó wákàtí kan nígbà mo ti establish park yẹn àwọn yẹn ti rí pé àyí tó kà wọ́n tà wọ́n ó lẹ́ni táwọn fẹ́ dé ní àti wọn parí ìjà á ẹgbẹ́ ìjìnlẹ̀ ni àtó báyìí ìyí òun pa níníwà kọ̀nsánù pẹ̀lú tó ní ìdákẹ́ lórí dáìsídáìsí ní àpò ìyàwó abátìgbọ́ ìgbèrègbè ìgbèrègbè àwọn tàà wá ń wí lágbo tí rékọ́dì yóò wọlé fèmè tí ò bá jẹ́ tó láì lálẹ́ yóò jẹ́ after nine ẹjọ́ bá ń ṣí tẹ́yà bá kú lóṣù gbogbo aago márùn-ún tẹ́wọ̀n bá parí áfíà àtúntò òun láti mọ́ tàbí lọ́wọ́ jẹ́ táwọn tó ti wọnú ọkọ̀ around four five six tí ẹ bá wá kúrò ní Òṣogbo ní aago márùn-ún mẹ́fà ọ̀rẹ́ ẹ sì calculate gba owó láì sí ìkó dé bàdàn. bí around to nine nine around ìgbà ẹni gbogbo wọn lò lórí kọ́ọ̀lù ọ̀hún thirty minutes ó yẹ bá ń bùkún ẹ pè ní wákàtí kan kò kọjá aago mẹ́wàá sí mẹ́wàá kọjá mo fẹ́ rẹ̀ wọ́n sì fún bẹ́ẹ̀ òṣèlú dé wọ́n fi sí aṣẹ kọ yíyọ ní ìjọ náà ilé ọ̀dọ̀ mi ni òṣàlù lòrùn dín ọ̀dásùpọ̀ ni wọ́n sùn lóòjọ́ náà

èèyàn bá bìí jìbù mo tó nìkan ni ìdílé níbẹ̀ náà àwọn bá bìí jìbù mo dé òkè kan mo wá rò pé nìkan fẹ́ já mi wọ ní ìlú ìbàdàn àtẹ̀mọ̀ yìí èmi tí mo gun òkè ń gan bábá ní kí mi kúrò lórí òkè kí n gbogbo mọ̀ tí mo a bá lọ́dì èyàn gbàgbọ́ láàrín ṣètò ìlọ́wà ẹni kó lè jánibó àfolúwà ní gbogbo ènìyàn kòkè bàbá tó wá sọ̀rọ̀ yìí kí ń dá gbogbo jàmá ìgbé kọ́ọ̀dù ti wá tọ́gbọ̀ wọn àwọn tó gbè ní sí kọ́ọ̀dù tó náà ìbànújẹ́ bá bàbá wọn ní ẹbárò láíláí fọ́rọ̀ nìkan. Gbogbo ògùn mọ̀ ṣe ní lọ́sẹ̀ náà, ṣe ń ìjẹta sọ̀rọ̀ owó kéré àwọn ṣe kò bá sì máa jà sí ọ̀rọ̀ nígbà tán ti dárúgbé yẹn kankan àbọ́nà ló ní ẹja sí kí ẹ bèrè pé ẹ sálẹ́ ní ọ̀hún. Déni ṣe wá rohùn, ìjọ tẹ́lì wá jáde tẹ́lì wá sọ pé àwọn ń búra o, pé kódà ara kòkòkò kan bẹ́ẹ̀ o. Bàbá tí mo wí yìí, wọ́n fẹ́ràn ní púpọ̀ Amẹ́ríkà náà wà. Bàbá tó pè mí. Bàbá tí ń wí yìí, ẹ̀gbọ́n ọkọ àwọn ah, mo mọ̀ sẹ́yìn àtàwọn ará mi kò kò rẹ̀ wọ́n wọ́n ní meeting kan sí yẹn pé wọ́n àgbẹ̀ sẹ́yìn ò dáa ti ń bẹ̀ ní ti ń ń da yín lórí àwọn ará mi tí mo mà wọn àlè ti mo ní kan tí mo mọ̀ mọ̀ wọ́n máa ń ṣe àwọn àbáwò ní ti rọ́n tí mo mọ̀ wọ́n kó sọ ohun tí mo mọ̀ wọ́n nù. Láàmúlẹ́jẹ̀ ìgbà ti ń jẹ́ àbábá ní ọkà wọn ṣùgbọ́n. Àṣé bàbá àtàwọn ẹgbẹ́ padà wá ìfowó padà gbọ́n wá tọ́nà mi. Ẹ ní lọ́nà mi. Ejò àfáà tó wá ṣàlàyé ọ̀rọ̀ wa sọ pé mítíìnì yìí pé òun gangan lòún pè wọ́n pé ẹ gbọ́n táwọn ẹ̀rì yìí sọ.

tí mo máa mítìnì báyìí báyìí báyìí jama ẹ̀ lọ́dún wo mítìnì wọ́n wáyé 2023 2023 ah ẹ̀dàkùn kí lọ tó wáyé pé 2023 kí la wá dákẹ́ sí wọ́ọ̀rùn sí tó wá jẹ́ pé ṣe é láṣẹ̀ṣẹ̀ wá ń gbé ìdájì e tó bá tó wá jẹ́ pé èmi Abdulhakeem alùpùpù fídíò dámọ̀ sẹ́kẹ̀ òun náà ni tájẹ́tì kí mo ṣe sí kàkà ní ní lásìkò yìí tó rí fún àyà ká gbé síbẹ̀ ẹ̀ẹ́sì mọ́ ní owó afẹ́fẹ́ ẹ̀ẹ́sì ní ohun àbẹ́ kan wọ́n mọ̀ òdúgbò látàkì sára kan ìfà àbá ẹ̀wà ní bẹ́ẹ̀ àwọn ọmọ mi tìrì owó ebi tí ìyẹn náà sọmú àwọn ní mítì yẹn ẹgbàgbé sáàtì kan àwọn ti bàwá gbàgbé tèbí nǹkan báyìí là ń sọ bá ti ṣàtúnṣe láàárín ẹ̀yìn àti ẹni tẹ́ ìjọ mọ́ gbé jù àwọn tí ń dára àwọn ẹ̀lẹ́bọ tẹ́jẹ́ ní àbúdá àṣọ́gbùn tó bọ́ ìjọbẹ̀ kánù owó ìyàwó jẹ́nu àbá àtọwà fọ́lọ̀ búra sábàtì àbá ní yọmọ báni ọ̀ kúchí àbá àtọwà alẹ́ adábí àbá ìyá adábí ọ̀rọ̀ bá ìbá ìjẹ́ ọ̀rọ̀ yẹn àbá àti ń tó gùtà rẹ́lẹ́ bọ́bọ̀ sí padà kílẹ̀ ìbá ẹ̀kẹ́ méjì ìbá ìbá ìmọ̀ ni àwọn sì wọ́n lẹ́ o inú táwọn sì sọ fọ́ o ẹ̀wà bẹ́ẹ̀ ọ̀rà àbá àmọ̀kòkò tẹ́ ìlú sọ ọ̀tá ni mo ti ní ìní sọ ọ̀rọ̀ yìí tàtẹ́lẹ̀ àmọ́ wà sọ àbá ní wá ń sọ fún ẹgbẹ́ ẹni bẹ́ẹ̀ pé láàrin àwọn àti wọn pé nẹ́jìmù ní ẹni olè jẹ́ gbogbo agbègbè kò sí àbá ṣúgbà tó jẹ́ lẹ́nu gbogbo ẹni mo lè sọ gbogbo èkó wa táwa mọ́ àbá kì í jẹ́ nẹ́jìmù bẹ́ẹ̀ pẹ̀lú ìgbà tó ṣe é sùn wá ní nẹ́jìmù bí ẹ̀ sì àti àtàbí sọ̀rọ̀ ni kò dúdọ́ kè ló rẹ̀ lọ ẹnìkan wá ń pè ní tàgbàdágì ọlọ́pàá ẹni náà àbá yóò mọ̀mọ́ àwọn ti gbọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ o ẹni náà dákọ̀ èmi ó dákọ̀ ẹni àfà a èéfì ẹni tó sọ nǹkan mi láti padà yìí dákọ̀ fún yìí àwọn méjì bàbá wọ́n ní nẹ́tímù nẹ́tímù ò sínú ọkọ̀ kútúbí kútúbí ò sínú ọkọ̀ nẹ́tímù bóò láti wà ní jámù láàrin òtàdẹ́rì pẹ̀lú tó di rọ́nù ajẹ́fẹ́ àmìkẹ́rì kò lábúgbọ́n wà á zọ gọ́tù máa ta inú náà bàbá ìwá wá kàn sáà náà fi kẹ́rì ìfọwọ́pẹ̀ bẹ́ẹ̀ sọ́wọ́ òfin ẹjẹ́ káwọn ó pe ṣe pé kódà àwọn gbàlejò wọn l'Amẹ́ríkà lọ́dún tó lọ nígbọ̀rọ̀ bí èṣù àwọn akpè àwọn kọ́ bí èṣù àbáwọn àwọn padà wá gbọ́dọ̀ àwọn ilé àbáláwọn ìdánilẹ̀ àbọ̀rọ̀ yìí wọ́n padà wá sọ túnbọ̀ wọ́n fẹ́ padà wọ́n jẹ́ ìṣọ̀ yóò mẹ́ta ìjábì ìṣù a ní nínú ìpàdé tẹ́ ṣe jẹ́ tẹ́lẹ́nì kan sọ fún àpá tí ń bá wọn tí ń sọ̀rọ̀ sí ìjà wọn ẹnìkan wọ́n sọ pé ẹfàfà yẹn lẹ́ ṣe bí wọ́n dọ́gbà tí ó tó lè dìkẹ́ǹtì wọn ẹnìyàn tó wọ́n sọ fún wọn pé àwọn ẹni yìí ipé ẹni tí wọ́n parọ́ máa fà nípa tó yìí sọ fún padà pé àní ẹbí wọ́n lẹ̀ wọ́n láwọn ọgbà tí ó tó lè dìkẹ́ǹtì wọn ìpàdé tó bá tún sọ gbọ́rọ̀ báyìí tẹ́tà tí ìpàdé ọ̀tẹ̀ kọ́ jọba ẹgbẹ́ ọkọ̀ tó lóyọ̀rọ̀ yẹn kẹ́nìkan ìwọ̀ ọ̀rọ̀ báyìí tó bá sọ nípàdé gan

ẹni ìyẹn làǹfà kí ń sọ̀rọ̀ àwọn àfẹ́ ẹ̀lẹ́gbọ́n padà sọ pé nínú àwọn tó dúó tán ẹni tó dúó tán yányán ni nínú kí ni nínú àwọn tó dúó tán ẹni tó dúó tán yányán ni jama ó dà tí mo ti bàbá nìkan mi tẹ́rí tó wá kú mi èmi sì yóò ṣe tààrà fún ẹgbọ́n pé kí lè kí jama àmáde kan powé ni tẹ́rí táwọn tó jà bí òun ti ń yọ yìí ẹni tó lè dá sọ yóò bọ́ ọba ti aṣọ bò aṣọ ni ó gbẹ yóò sì jóná owó síta وصلي اللهم وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته